سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا الحمد لله المتكبر ذي الجلال والإكرام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه الكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ ولا ọlọ́run ọba الله ọba Allah ọba tí ó ní ọba ilọba tí ọmọ ń gbéra ẹ tóbi ọba ilọba onígbéraga torí pé kò sí kankan tó ga tó ọ̀dẹ̀ sí kankan tó ga jù ọlọ́run lọ ọlọ́run ọba aláà lọ ga jù gbogbo nǹkan lọ tọ́ba wá gbéraga ó tó bẹ̀ láti gbéraga nígbàtí ò sí kankan tó lérí ẹ̀ ọlọ́run yìí tá a dúpẹ́ fún òun náà lọ́ba tó tóbi jùlọ tí ń sì máa ń lọ sí tó bèrè lérí ẹrú ẹ̀ àwọn abẹ́lọ́hun nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹ̀wù gbéraga ọlọ́mọgbé wọ ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé lẹ́yìn bá ti bẹ̀rẹ̀ sí gbéraga èyàn ti ń kọ́ sí ọlọ́run ọba tó ní ìgbéraga tí sì máa ń gbéraga lérí ẹrú ẹ̀ tó jẹ gàbà lẹ́rí gbogbo tó dá òun ni Allah adúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà ọlọ́wọ́n ọba tí yàwó yìí òun náà lọ́ba tí ó tóbi jùlọ tí sì máa ń tààyàn lọ́rẹ bíi jẹ́lẹ́ àríwọ̀lẹ̀ ìkẹrà kanu Muhammad kọ́bà gbogbo àwọn alálé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí a fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni dáhùn ọ̀dọ́ọ̀lù àrùn ni àìsàn ni mọ́rọ̀dún sàrọ̀tọ̀ọ̀ní àrùn tí ma ń wọnú ìgbésí ayé ẹni tí ma ń bá tẹni jẹ́ láyé àti lọ́run òun náà ni alkiburu asbabuhu wa khuturatuhu ìgbéraga àti àwọn nǹkan wo ní máa ń fà á táwọn èèyàn fi máa ń gbéraga kéèyàn máa ń gbéraga ewu wo lọ́wọ́ ń bẹ nílé ayé ń bí ìyàwó lọ́wọ́ ń bẹ tó bá dé jọ́ àlùkìyàmọ̀ abẹ́lẹ́ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọ fìrásúdà wọn tí ó ma gbéraga min al-akhlaq ar-radi'a nínú àwọn ìwà burúkú tẹ́dà máa wù wa dhunubi al-azima nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́dà máa ń dá wal adwa'i al-muhlika al-mudammira nínú àwọn àrùn tí máa ń sẹ́sìyàn la tó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ èèyàn ti ní wàhálà nínú ara ó burú ju kánsà lọ alkhatira àrùn tó léwu tó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ nínú sẹ̀míyàn kò sí dáadáa fún ìyàn ilẹ̀ ọlọ́run الكبر وناني البراغا وهذا الداء أعني عن منتشر بين المسلمين اليوم أغنيائهم وفقرائهم وعلمائهم وطلابهم إبراغا أتدي عن طفاقا رجالهم ونسائهم láàrin àwọn ọkùnrin àtòbìnrin kọ́dá ìgbéraga yìí ó ń ṣẹlẹ̀ sáwọn tí ọlọ́run bá aláàkẹ́ àwọn tí wọ́n ti ní ọlá ọlọ́run ti dá lóhùn ọlọ́run ti dá wọn lóhùn wọ́n ń gbéraga ń ṣẹlẹ̀ sí àwọn tí ọlọ́run ti dá lóhùn kò ní kankan tó lè fi gbéraga yóò sì máa gbéraga bá a ṣe rí àwọn onímọ̀ bóyá ìmọ̀ ayé àbí mẹ́sìn àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ayé àbí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ wọn náà àrùn yìí ń bá wọn jà ìgbéraga ó ti ṣe okùnfà ìparun fún ọ̀pọ̀lọpọ̀ àfà látara gbéraga àfà ti wọgbó lọ látara gbéraga àwọn ọmọ àwọn ọ̀dọ́ wọn gbọ́rọ̀ mọ́ ọwọ́ di pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lé ìgbéraga ti lé wọn kó lé ọkọ ẹlòmíín bẹ́ẹ̀ lé ọkọ ìgbéraga ni ọjọ́ gbádùn ọkọ olórí iléeṣẹ́ ń gbéraga ọmọ ọ̀dọ̀ náà ń gbéraga kálukú wá rò pé gbéraga yẹn ni láàárọ̀ yìí afẹ́fìdí gbogbo èèyàn tí bá ń ó ti gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà parun kọ́lọ̀ mọ́sà sọ ẹni kọ̀ọ̀kan wà níbẹ̀ alìkíburú ètò wọ́n pè ní ìgbéraga wọ́sítà ìzọ́mú alìsàn òun náà ni kí èèyàn ọmọ gbẹ̀rẹ̀ tóbi jẹgbẹ́ lọ wọ́sítà ìzọ́mú alìsàn nafsa kí èèyàn kó sì máa jí ó yé wọn pé ọlọ́run kẹ́hùn jù wọn lọ kọ́mọdé àwọn èèyàn mọ̀ pé ọlọ́run kẹ́hùn ju ẹ̀yin lọ wọ̀lẹ́sítàhánàtù binnas kíyàn máa fojú yẹpẹrẹ àwọn èèyàn kíyàn máa fojú yẹpẹrẹ àwọn èèyàn ètí wọ́n pè ní gbẹ̀rẹ̀gánu wọ́ṣtìsgáàrùhùn kíyàn máa fojú kéré àwọn èèyàn kéèyàn máa fojú kéré àwọn èèyàn ipe èmi jù yín lọ watarafa'u ala man yajibu at-tawadu'u lahu ẹni tí ó yẹ kéèyàn tẹríba fún kéèyàn má tẹríba fún ètò wọn pè ní gbéraga nìyẹn ẹni tó yẹ kéèyàn mọ fún lọ́wọ́ kéèyàn mọ fún lọ́wọ́ téèyàn sì mọ̀ pé ọlẹ́tọ̀ ìwọ̀ ọlẹ́tọ̀ kó wọ́n fún ní àpọ́nlé àti ìwọ̀ rẹ̀ definition ìgbéraga ni àdìkébúrú ẹ̀yọ́mọ̀yá mi lọ́kùnrin lóbìnrin láàárọ̀ yìí ẹ̀dákun ẹjá lọlẹ̀ ìmọ̀ yìí pé ìgbéraga haramun èèwọ̀ ni o alal insan lérí gbogbo èèyàn khasatan al especially àwọn tàjẹ́ mùsùlùmí òdodo Kama ma máa ṣe ìgbéraga torí pé ìgbéraga kabiratun min kaba'iri dhunub ọdí ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá gbàǹgbàǹgbà tí máa mú yan wọná ọlọ́run ọlọ́run dáná kalẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ọ̀sẹ̀ tí wọ́n fi wọ bẹ̀ ọlọ́run ká fún wa nínú anábì ká hadithi nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa fi wọná jahannam òun náà ni téèyàn máa sì وهو أول معصية أسري الله بها ìgbéraga òun náà ni àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe ọlọ́run ọba fi ṣe ọlọ́run nisama igberaga ìgbéraga ni ibi wọn kọ́kọ́ ṣe ọlọ́run báyìí la ni wọ́n tó bẹ̀rẹ̀ ẹbọ lásìkò ànábì Nuhu kìí ṣẹbọ làkọ́kọ́ ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ní sánmà tí wọ́n kọ́kọ́ fi ṣe ọlọ́run ìgbéraga ni ta ló gbéraga sánmà jama ibilis ọlọ́run o mọ̀jẹ̀ àyà ibilis tí wọ́n lágbájá yẹ ó ti di ibilis ìtumọ̀ ni pé ó ti di kíni ó ti dẹ̀ sùn kọ́lọ̀ mọ̀jẹ̀ àyà ibilis tí wọ́n ní lágbájá yìí bó ṣe wà yẹn ni ìtumọ̀ ni pé ń wùwà ìbìlíìsì ọlọ́mọdé abimọ bìlíìsì àwọn náà mọ̀jẹ̀ ayá bìlíìsì ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa bìlíìsì lẹni tí ń ṣe kíní ẹni tí ń ṣe gbéraga nígbàtí ọlọ́run pàṣẹ fún àwọn màláíkà àti bìlíìsì ipé kí wọ́n fẹ́rí kalẹ̀ fún ànábì Adam kìí ṣe kí wọ́n fi sìn kí wọ́n fi kí ni

lẹ́yìn ìgbà yẹn ọlọ́run padà wá ṣe ní kíní èèwọ̀ ọlọ́run wá ní kí wọ́n fẹ́rí kalẹ̀ fún Adam àwọn màláíkà àti Iblis Iblis wá lọ́wọ́n fẹ́rí kalẹ̀ ọlọ́run sọ fún pé qala ma mana'aka alla tasjud ọlọ́run bá ní ìwọ Iblis kí ló dé tó fẹ́rí kalẹ̀ fún Adam ìdí amaritok nígbàtẹ́ mi ọlọ́run èmi Allah tí mo dá ọ mo sì pa ọ láṣẹ mo ní kó fẹ́rí kanlẹ̀ qala ana khayrun minni ó sì láyàláyà ọkọ̀ ju ọlọ́run ń fèsì fọlọ́ ó ní èmi mo lóore ju ádámà lọ èmi ju ádámà lọ bẹ́ẹ̀ sì ní lóòótọ́ a ti dá ìbìlísù àtàwọn màláíkà tó dá ádámù khalaqtani min nar àti inú iná ló ti dá ìmí iná ti ń jò fèrèfèrè wa khalaqatahu min tin ọ̀dá ádámù látara ẹrẹ̀fọ̀ bóò ni iná ó sì wá tẹríba fún ẹrọ̀fọ̀ èmi ṣáájú ẹ èmi ṣàgbà ẹ sẹ́nu pé àgbà náà ni ọjà tẹríba mọ́ ìwé èmi jùlọ ọmọ ọdún mélòó ni qala fahbit minha ọlọ́mọba ni wá sọ̀kalẹ̀ sérí قال فاهبط منها اللهم بني سوكال سديله فما يكون لك أن تتكبر فيها قد تفوى قوة بي يسمى بي قوم واسق لك لا إله إلا الله رمى جوابه أفاه جبل فا tọba sí gbẹ̀lága bàbá olówó ọdẹ nílẹ̀ arákùnrin níbi iṣẹ́ kò ní sẹ́ni kankan lọ́dọ̀ ẹ̀ máa kọ́ńpìnì yọ padà fúdọ̀ ẹni tí ń ṣe ìgbéraga lábẹ́ ọ̀gá rẹ̀ wọ́n padà yọ padà sọ́kalẹ̀ ìgbéraga máa ń kíní ní máa sọ ni ó ní jẹ́ kankan lójú gbogbo tó wọ́n kọ́lọ́ fún ọ tó bá ọlọ́ni bọ́ọ̀lẹ̀ bọ́ọ̀lẹ̀ fún ń bí ọlọ́run lè jáde ọlọ́run ní sìn ó sì ti di ẹni yẹyẹ mínà sọ́gìrì sigar ó ti di lẹ́yìn ìgbà tó ti wà lẹ́yìn ńlá ó ti di èèyàn yẹpẹrẹ èèyàn kékeré mínà sọ́gìrì téèyàn bá ti fẹ́ padà sẹ́yìn kéèyàn mọ́ sí kéde jama kéèyàn mọ́ sí gbéraga tó bá ti ń tẹríba tó sì gbéraga ọlọ́run máa gbé ọ̀gá wa ma tawadu abdu lillahi illa ànábì ní ẹrú kan ò ní máa tẹríba àfikọ́lọ́ ọmọ gbéga ọlọ́mọsà fi asúnà òní tẹríba ọlágbára ọlọ́wọ́n bá wa ọkùnrin wa obìnrin wa mọ́jà jọra wa lójú ọlágbára ọlọ́wọ́n bá wa ayọ́mọ̀yá mi nínú ẹ̀sìn wa suratu al-A'raf aya 12 àti 13 ọlọ́run ti jó yẹ wáyé pé àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí a fi ṣe ọlọ́run sánmà kí ni jama ìgbéraga ta ló ṣe ìgbéraga ọlọ́run ní kọ́tẹ̀ ọlọ́run ọ̀tẹ̀ ọlọ́run pa aláṣẹ ọlọ́run ṣe kíní ọlọ́run ọ̀tẹ̀ lọ́lọ́run adékun gbogbo ọ̀tọ̀ ọ̀tẹ̀ láṣẹ ọlọ́run ọba tó sì mọ̀ pé àṣẹ ọlọ́run ni òun sì gbéraga ni à ń sọ fún ọ pé bá ànábì ṣe ní àṣẹ nì bọ́ọ̀lọ́run ṣe ní àṣẹ nì oníwò lè ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ìgbéraga ni pé ìbá ti ṣe ìgbéraga sálù Qur'an tó bá ti ṣe ìgbéraga sí súnà nàbì ọlọ́run ó ṣe kíní ọlọ́run jà bọ́lẹ̀ ọlọ́run jà dẹ́ni ilẹ̀ o ọlágbára ọlọ́run bá wa alikiburu ikhwatal iman ẹ̀rí ìgbéraga ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa sífàtún min sífàtí láì azza wa jal khassatun bihi ìròyìn ọlọ́run ni tó jẹ́ pé ọlọ́run ò ìgbà káfí ìròyìn ẹlòmíì tí wọ́n lágbájá ní ìgbéraga lérí ilẹ̀ ó ti dẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọlọ́run máa béèrè pé ti di pé ọlọ́run ti di pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ kọ́lọ̀ wọn bá jàlógún ìròyìn ọlọ́run ni o afọ́wà bó rẹ̀ ra wọn lọ níbà muhammad sallam sọ pé qala rasulullah sallam qala Allah azza wa jalla fil hadith al-qudusi ọlọ́run sọ fún nàbì nínú hadith al-qudusi ọlọ́run ni al-kibriya'u ridai ẹ̀rí gbéraga òun náà lásọ tẹ́mi ọlọ́run dàbúra wal 'azama àtúbáyì adàbáyì ìró tọ́lọ́run ó ọlọ́run ṣe yàn ó òwe ní ó lásìkò mílíọ̀nù mú jásìmí lẹ́sàkà mẹ́fẹ́lẹ́ iṣẹ́ yìí kò sí tọ́dà bí ọlọ́run òwe ni ọlọ́run bá ń pa ipe ẹ̀rí ìmágbéra ní tóbi òun náà ni ìró tọ́lọ́run ó faman naza'ani wahidan minhuma ẹni bàbá mi wọ̀ kankan nínú méjèèjì qadhaftuhu fin nar ọlọ́wọ́n bá ní wọ́n padà jù síná lọ́rùn wọ́n sì gbéraga wọ́n sì gbéra tóbi ẹni tó ní gbéraga ẹnìkan náà ni wọ́n náà ni Allah ẹni tó ní títóbi ẹnìkan náà ni wọ́n náà ni kíni Allah ayọ́mọ̀ yá mi sahahu al-Albani bàbá Albani adéṣì kùdù sí alálàáfíà ọlọ́wọ́n tó wá sọ nílẹ̀ Qur'an bá ní wala kò sẹ́nìkan tó lè gbéra gánsánmà àfàlà gbogbo àmàláyíkà wọ́n ti pọ̀ tó yẹn wọ́n ba búbú fọlọ́ ní ìyẹn àmàláyíkà kan ó lè pa gbogbo nàìjíríà rẹ ìyẹn kan gbóni wọ́n ti wá tóbi tó yẹn wọ́n ba búbú fọlọ́ sánmà ni ọlọ́run kò sẹ́nìkan tó ń ṣe gbéra gánsánmà ọlọ́run bá ní òun nìkan lòun ní ọlọ́run ní lérí ilẹ̀ náà ẹnìkan kan ọgbọ́dọ̀ ṣègbéraga lérí ilẹ̀ ìgbé òun tó báyìí òun dà báyìí kò sí tóun ò lè ṣe òun jẹgbẹ́ lọ torí ìgbéraga ká mọ fíìlì kó àjùyàn lọ ní jẹ́bẹ̀ ọlọ́run ta ni sọ pé òun jẹgbẹ́ lọ ta ni sọ pé òun ju ẹnìkan lọ ta ló gbé sẹ́yìn àyè mi ọlọ́run ọlọ́run nílẹ̀ náà èmi nìkan náà mo ní ìgbéraga èmi nìkan mo lè sọ pé ni mí ọlọ́run lè sọ bẹ́ẹ̀ ní sámà ó sì lè sọ bẹ́ẹ̀ nílẹ̀ bó sì ṣe rí náà nìyẹn gbéraga òun ló sì jẹ gàba lérí gbogbo ntọ́da wọ́n wọ̀lẹ̀ azizul hakim ọba yìí ọba tí wọ́n è borí ni òun ní borí gbogbo nǹkan ọba tó gbé gbogbo nǹkan sáàyè rẹ̀ alikibur ẹ̀yọ́ mayami ìsọ́bìbò dùkúlà náà ìmọ̀ sí sábàbí tẹ́yìn máa fi ń wọná ìrẹ̀ máa sábàbí àti wàlìjánná ànábì ní kò ní wà lè jẹ́ nàá bẹ̀rẹ̀ tọ́bajẹ́ lè gbàgbọ́ dodo kò ní wà lè jẹ́ nàá bẹ̀rẹ̀ man kana fi qalbihi mithqalu dharra ẹni tí ń bá ń bẹ lọ́kàn rẹ̀ ní tó ṣe déédéé dharra ní tó ṣe déédéé àwọn oró tá a máa ń gbìn tó wá kéré débi pé téèyàn bá yájú dáadáa kò rí bó ṣe kéré tó yẹ min tó bá jẹ́ pé ìgbéraga lọ́ba tó bẹ̀ nínú ẹ̀mí olùgbàgbọ́ òdodo tó bá bá kú yọ wọ̀n ẹkú tó wà lè jẹ́ náà àfi tọ́lọ́ bá fẹ́rí jì torí pé ẹ̀ṣẹ̀ ńlá ni ìgbéraga kọ́lá rọ́jùlọ arákùnrin kan ọwá ní òjíṣẹ́ ọlọ́run inna rọ́jùlá àwọn míì nínú wa yuhibbu an yakuna hasana ní máa wù wọ́n kí aṣọ wọn dáa aṣọ wọn kọ́ dáa wọ́n wọ́sọ tó tí màá sì ti wọ́sọ tó yóò yàtọ̀ láàrin àwọn èèyàn yóò yàtọ̀ láàrin àwọn yòókù wà náà lóhú asana bẹ́ẹ̀ náà ni àwọn mìínú wa wọ́n máa ń gbìyànjú wọ́n máa ń ṣàtúnṣe bàtà wọn tí wọ́n fọ̀ tí wọ́n tọ́jú ẹ̀ wọ́n fọ̀ tí ó ma wọ́n kùn tí ó ma dán tí táwọn yẹn bá rí tí ó ma wu àwọn èèyàn wọ́n ní sí eléyìí náà sí òsì bọ́ sínú ìgbéraga wọ́n bí ànábì ni o igbe ẹni tí ma ní tì láàrin àwọn ẹgbẹ́ tí ma ń yàtọ̀ láàrin wọn aṣọ rẹ̀ irun aṣọ rẹ̀ ọ̀dà yóò ma tónítóní bàtà rẹ̀ ó ṣe kíní bàtà rẹ̀ náà ma tónítóní yóò nù tí ó ma tí ó ma dán anábì ní inna Allaha anábì ní ọlọ́run bọba arẹwà lọ́lọ́run ẹwọ̀rọ̀ tó anábì sọ arẹwà ní ọlọ́run yuhibbul jamal ó sì nífẹ̀ẹ́ kọ́ sọmọ pé àdísì láǹkà yẹn anábì ní alikibur ìgbéraga gangan ìtumọ̀ ní pé èyí tí wọ́n ń sọ kò kí ṣe ìgbéraga ìgbéraga gangan òun náà ni bátọ̀rọ̀ haq òun náà ni kí wọ́n bá yàn sòdodo ọ̀rọ̀ kéèyàn ó sì lọ́wọ́n gbọ́ pé àfà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ́ra ẹ̀ nítorí sọ yọ̀ọ̀dá ó sì lọ́wọ́ gbọ́ àwọn ẹbí pé ọ̀dà wọn lóhùn ìyàwó bá sọ̀rọ̀ ọ̀dáhùn ọdún pé àwọn ọ̀rẹ́ wọn bá sọ ọgbọ́ ìmọ̀mù náà bá sọ ọdún tó ń wọ́sẹ̀ nìyẹn ànábì ni tí wọ́n ń pè ní gbẹ̀rẹ̀gà rẹ̀ kán bá yàn sọ dodo ọ̀rọ̀ kéèyàn sì máa pọ́ dodo ni kéèyàn sì máa ṣe kíni kéèyàn máa tẹ̀lé dodo wàhámùtún nas àti kéèyàn máa fojú yẹpẹrẹ àwọn èèyàn ibi kílẹ̀ yìí lè jẹ́ láyé yín mẹ́pẹ́sẹ̀ wáyẹn wọ́n mọ̀ pé ẹ̀ lè tó mi ẹ̀ lè dàbí mi kọmọ fojú yẹpẹrẹ àwọn èèyàn pé àwọn léèkiri wọ́n ní ìmọ̀ fojú yẹpẹrẹ èèyàn ni wọ́n ń pè ní gbéraga àti ìmọ̀ ọkọ̀ òdodo kára ó kò dodo ètí wọ́n ń pè ní gbéraga nìyẹn bára rẹ bá ti kò dodo máa fura sílẹ̀ ìparun débọ̀ nìyẹn kí la fẹ́ mú nínú hadithi ó jẹ́ yẹwa yí pé ìgbéraga tí ìbá bá dọ́dọ̀ ọlọ́run ọba ìbá mọ tíntín báyìí nínú ọkàn wàhálà ńlá ni ó ọkàn ló sì wà ni wọ́n ti wà kéèyàn tó ma ṣiṣẹ́ tọ́ ẹlòmí owó yẹn báyìí pẹ̀lú gbéraga ẹ̀rẹ́ ẹlòmí yọmọ báyàn sọ̀rọ̀ pẹ̀lú gbéraga ewu ńlá ni àtúnrí mú nínú yìí pé ẹni máa ń ṣe súnnà kí ni ṣe aṣọ ọ̀rẹ́ ọmọ ọmọ tó ní tó ní bàdá rẹ̀ ńkọ́ gbogbo tó bá wọ̀ yọ màmá tó ní tó ní torí ọlọ́run ọba tó mọ́ lọ́lọ́run ọwọ́ fẹ́ràn kọ́ máa rí wa ní mímọ́ àwọn táwọn làwọn ṣe súnà tí wọ́n rùn pa tí ó wọ̀ṣẹ̀ tẹ́rù pé wọ́n sì yọ jáde nínú bólà ní inú lílẹ̀ níbo làwọn ti rẹ́sìn tí wọ́n tán sí ẹ̀yọ́ màyá mi ajé àti gbogbo kèmárù tó ti dínà sí lọ́rùn ìrẹ́sùn làwọn yín ṣe wọ́n yí mẹ́sìn lára àwọn èèyàn ibọ́n tí mọ́ mẹ́sìn nínú Al-Qur'an àti kíní àtàdísì kí ní amúnú àdísì lára ọjà máa ká máa mọ́ tó ní tàbá wà nílé àdìgbà tàbá ń jáde torí ọlọ́run bá fẹ́ràn bẹ́ẹ̀ ẹ̀rí sánmà ọlọ́run bó ṣe má tónítóní ẹ̀yìn lídọ̀tí sánmà bóbi bá jáde nínú mọ́ ẹ̀rí dọ̀tí mẹ́ẹ̀ bẹ́ẹ̀ la apu, òkúta wà mẹ́ mango bẹ́ẹ̀ bá sí mango ẹni tó mọ́ tó ń dún ẹ̀rọ àwọn fúláwà tó lọ́nda ẹ̀wọ̀ àwọn wíbẹ̀ ìwọ́n rí ìwọ́n rí ìwọ́n rí yẹ̀pẹ̀ nínú ewé lórí ọbádọ̀tí ni ilá ilá rẹ̀ tọ́run tó ń gé ọbádọ̀tí bẹ̀rí ọlọ́run bá fẹ́ràn kẹyàn máa tónítóní kò kìí ṣègbéraga o ìpè àbọ́sẹ̀ wáyé yọ́kàn òun nìkan náà bàtà rẹ̀ ọ̀dájú lásọ̀ rẹ̀ ọ̀dájú kìí ṣe ìgbéraga ní ilé yẹn ẹ̀sìn alìmọ̀tàkábíró wọ́n ní gbogbo ẹni tí ń gbéraga àdúwòlá tí ọba máa láàárọ̀ yìí kó lè mọ̀ pé ọ̀tá ọlọ́run wọn torí tí ń bá wọ bàǹtẹ́ rẹ̀ ti ń da àdàbọ̀ra ọlọ́run òun náà ti dàbò ààrẹ ó ti fọ ọlọ́run sakẹgbẹ́ ẹ̀ ọ̀tá ọlọ́run ni ó jẹ́ ẹni bá ti ń gbéraga lẹ́yìn náà wọlé nọ́ọ̀sì yìí di ọ̀tá ara rẹ̀ torí àwọn ya padà padà lẹ́yìn ẹ̀ yóò wà rí fún náà lòun fọwọ́ ara òun ṣe ara òun padà jáde lẹ́yìn pẹ̀lú gbéraga ọkọ ò ní fi ìjọkùnrin lẹ̀ ìwọ lọ́ọ̀yà kó mẹ́ ẹ̀yọ́ máa yá mi wọ́n ní ẹni tí ń ṣe gbéraga àdúhùn lè ọ̀tá àwọn èèyàn ni ó jẹ́ ẹni kan onífẹ́rẹ̀ àṣìbábù alkefir àwọn nǹkan wo làwọn èèyàn máa ní lọ́wọ́ tí máa ń fa ìgbéraga léyìí tó pọ̀ jù ẹlòmí ò ní nǹkan kan tí ń ṣe gbéraga o ànábìlá àwọn mẹ́ta kan bẹ ọlọ́run ní síjú àníwò wọn jọ alkiyama àgbàlagbà tí sheikh zani àgbàlagbà tó jẹ́ pé ó ṣe sìnà títí tó fi ní ewu lérí ó sì wá ṣe tẹ́kú bẹ́ẹ̀ ní ti ń tẹ̀fá ní ìtún ṣe síná ọlọ́run ní ṣíjú àwọn ìwọ́jọ́ alìkẹyà nínú àwọn tí anábì dákọ wà á ìlú mustakbiri aláìní kankan tí ń ṣe gbéraga kò sí kankan lọ́wọ́ ibi ń pa yóò sì mọ̀ sọ fún yín pé kò sí tó ń fẹ́ fún oúnjẹ yín ṣe kò sí tó ń fẹ́ fún oúnjẹ kò sí ní ilé ọ̀jẹ̀ àwọn fáà ní ìjọ wà ìyá ni yóò jẹ láyé yóò tún wá sí kíni yóò tún wá lè jẹ lọ́rùn tó yẹ tọ́lọ́wọ́ bá síjú àánú rẹ̀ wọ́n jọ àlùkìyàmà kò ní fi sálì jẹ́nà ààyè ló ń aláìní mustakbir ní tó ń ṣe gbẹ̀rẹ̀gà ẹ máa rírun wọn láàrin ọ̀rẹ́ láàrin ẹbí lọ́kàn mọ́ bínú ẹ náà ni kò ní tó wíwọ́n mi yan asibabul kibir àmọ́ èyí tó kọ́mọ̀ jù nínú àwọn onígbèraga òun náà làwọn tí wọ́n ní kí ni àwọn kan tí èèyàn máa ní tí èèyàn máa fi gbèraga tá a lè fura síra wa alákọ̀ọ́kọ́ àlẹ́ẹ̀lì òun náà ní ìmà ìbìlísù ní màbí òní màjá wọn onímọ̀ ìmọ̀ náà ni ló gbé ló mú ṣègbéraga wípé òun èé ṣẹgbẹ́ Adam níwájú Ọlọ́run wọ́n ní gbogbo ọmọta bá ní àfà ọ̀rọ̀ kan wà bí sheikh mudir alifa ustaz gbogbo ọmọta yẹn ní láyé wọ́n fún ni ọlọ́run ló bùn ọlọ́run ọba ní wà allamnahu min ladunna ilma ọlọ́run ọba ní àwa la fún nímọ̀ àwọn ọlọ́run la fún mọ̀ wọ́n yẹ kọ́ máa tẹríba ni àwa ló yẹ ká máa ṣègbéraga lé nípa àwa la fún mọ̀ òun kó fúnra rẹ̀ mọ̀ ọpọlọ rẹ ti kú táyítá nígbà kan àwọn alájí ọpọlọ ẹ gbogbo ẹni tó bá ní màkọ́ mọ̀ sí ìgbéraga o ìgbéraga ọlọ́run fẹ́ ọlọ́run bá ní wọlẹ́bí akọ́rọ́jẹ́kùn mímbùtú ní mahatikum ọlọ́run bá ní ẹran ti fi ọlọ́run bá láàlómú jáde nínú yayin látà àdàmú na ṣe à tẹ́ẹ̀mà kankan ẹ̀mà a ẹ̀mà b ẹ̀mà alif ẹ̀mà bá ọlọ́run bá ní aná tí pé mi ni mo mú yín jáde nígbà mo sì mú jáde ẹ̀mà kankan o èmi mo padà fi ìmọ̀ mọ̀ yín o Suratu An-Nahl aya 78 ọlọ́mọsá ìṣàánú wa ẹlẹ́ẹ̀kejì oye òun náà ní alimad òun náà lówó àwọn èèyàn bàjẹ́ gan tó bá ti dọ́wẹ̀ yọ́ mọ̀ wọ àwọn èèyàn bíntín àní kí làwọn lè jẹ kí ni wọ́n fẹ́ jẹ gan wọ́n ti wáyé kọ́dà ìlúmíràn ṣe ìgbéraga sí ìyá rẹ̀ àti bàbá ẹ̀ a ní màmá mo lè wálé táìmù yẹn o ah ṣẹ̀dún yẹn táìdì gan o ẹ mọ̀ pé gbogbo bá ń sin rówó yẹn náà kò iná yìí sì àwọn níta ní bá wọn lábúrò bàbá ẹ̀ nígbà míì wọn ní bàbá ẹ̀ tó gbé yẹn ní báwí ayé ṣe ìgbéraga o àlejò lówó ẹ̀yọ́ màyá mi kúlìláhùn màmá alẹ́kàlì tó tẹ̀lé mólíkà máa ń tẹ̀ṣà tẹ́bà tí wọ́n ti àyà yẹn ara ló sì máa balẹ̀ ọlọ́run rẹ̀ Muhammad máa kì mí máa yìn mí ipò ọlọ́run ọba ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà wọ́n ló fún yàn lọ́lá wọ́n tẹ̀ ṣe ọ̀lẹ́mọ́líkà ní mọ̀ntẹ̀ṣà tó bá sì wọ́ ọgbà padà lọ́wọ́ yàn wọ́n tẹ̀ àìsùn mọ̀ntẹ̀ṣà wọ́n lọ́ sọ̀yàn díẹ̀ ní iyì tí wọ́n máa ní èèyàn yìí níbọ̀ ilé ọmọ rọ́ wọ́n tẹ̀ fílù mọ̀ntẹ̀ṣà ó sì tún yẹpẹrẹ rẹ̀ yọ́ máa lọ ẹnìkan ní mọ̀pin lọ ibi ẹni kàlẹ́ wọ́n wà á lẹ́ ẹ̀rí kọ́rúnà ó sì gbẹ̀rẹ̀gà sáà nábì Musa ọlọ́mọba aláà ọ̀padà parun ni ó ní innama utitu ala ilmin indi ó ní ẹ̀rí owó tí ń bẹ lọ́wọ́ tiwa ìmọ̀ wa ni o àrònú débẹ̀ ni a sì sòwò tẹ́ ká sí a sì rówó kẹ́nìkan wọn sọ pé ẹnìkan ló fún yàn lówó ala ilmin indi ó ní ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ mi ìmọ̀ àwọn ìmọ̀ nípa business ọlọ́run business study ètò kọrin náà sọ ó ní business study tó ń ṣe ló ṣe kí ni ọlọ́fà owó tọ́pọ̀ owó rẹ̀ sì pọ̀ débi pé wọ́n ní eh, àwọn gìrìpá bíi méjìlá eh, àwọn ni wọ́n máa ń ro kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ kọ́kọ́rọ́ ni wọ́n rú o kìí ṣe owó o. ọ́ọ̀lù kan kọ́kọ́rọ́ rẹ̀ ọ́ọ̀lù kejì kọ́kọ́rọ́ rẹ̀ ibi tó kówó sí ọ́ọ̀lù kẹta kọ́kọ́rọ́ wá di sínú àpótí gìrìpá méjìlá wá sí kíni àwọn gìrìpá wọ́n wá sí kíni wọ́n wá rú kọ́kọ́rọ́ yẹn tí bá wá ń jáde wọ́n wá rú ẹ wò jama yọba wá sọ fún àwọn yẹn pé owó wà lórí àwọn yẹn o ilé owó ni o síbẹ̀síbẹ̀ náà kọ́ kí padà sí fún ọlọ́run padà parẹ́ ọmọ ìyá àfáà ò lówó tó kárú náà babolówó owó rẹ̀ ò tó kọ́rú náà ń sọ fún àwọn èèyàn pé ọlọ́run kó ṣe òtí ìtùhù àlá ilmin indi ìmọ̀ anímọ̀ nípa owó gan ń ṣe sọlọ́n ń ṣe sáwọn èèyàn ọlọ́run padà parẹ́ ọlọ́run ló lọ́wọ́ o. ọlọ́run sọ gbogbo àwọn olówó ipe wà á tuhun mímá lílá ilẹ̀ tí àtàkùn ọlọ́run bá ní gbogbo ẹ̀yin tẹ lówó ẹ máa fún àwọn èèyàn nínú owó ọlọ́run tó fún yín bẹ̀ mímá lílá bọ́lọ̀ sí sọnù kùráyì gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ wọ́kọ́ ní dálónìí ọlọ́run wọ́n sì gbẹ̀lága o wọ́n ní báyìí ló ọmọ pé òtó bẹ̀ wọ́n ní ah owó máa pọ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ máa ti sọ́dọ̀ ọlọ́run tó lọ́lọ́run ọba lónìí nínú àwọn tí máa múyàn ṣe gbéraga ó náà ní kẹsìlátùlà ìbáàdà kéèyàn rí pé òun ṣe ìbáàdà pọ̀ ń gbà àwẹ̀ monday thursday thirteen fourteen fifteen nítorí gba àwọn àwẹ̀ súnmọ́ míì náà asura àràfá kọ̀wáàmù sọ̀wáàmù ń dìde lóru ń sì ń gbà àwẹ̀ lọ́sàn-án ń sì ń ka kùránù ń ṣe ìbáàdà gbogbo ìbáàdà yìí ọwọ́ àjọ lójú débi pé ó ti wá fúnra rẹ̀ ní pósìtì wípé bóun ṣe wà yìí òun jù ya alágbájá lọ òun jù bàbá alágbájá lọ òun àti àwọn afẹ́ ẹgbẹ́ òun òun ni gáúsù àwọn ni àkútọ́ọ̀bù ẹ̀yọ́ màá yá kéèyàn mọ́ fíìlì pé I'm more religious than other ẹ̀dá fún tuntun lọ́wọ́ bá alá ta ló sọ fún ọ yí pé àdúrà tó ṣe ìbádà tó ṣe wọ́n ti gbà á ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kí máa ń pààyàn run ní kọ̀rọ̀ tó tọrọ àforí lérí ẹ̀ lóru ta ló sọ fún ọ pé wọ́n ti fi rí jẹun mọ́ni lẹ́fẹ̀ẹ́ kọ́ àlàlá kàhàdà ọlọ́mọṣẹ́ sọ wọn bí aburú bẹ́ẹ̀ o anábì ibrahim aleyhisalatu wasalam ọlọ́run ló ní kí òun àti ismail kí wọ́n kọ́ kaaba wọ́n sì kọ́ kaaba tán kaaba ilé ọlọ́run ní àbí Allah ló ní kí wọ́n kọ́ kí ni wọ́n tún béèrè lẹ́yìn ọlọ́run mọ́ṣá ìgbà lọ́wọ́ wa ọlọ́run bá ní wa idh yarfa'u ibrahim alqawa'ida min albayt wa ismail nígbà tí ibrahim wọ́n wá sọ pé rabbana ọlọ́run ọba wa wọ́n méjì tẹ́wọ́ taqabbal minna wọ́n sà ìgbà o tàlọ́ ní kí wọ́n kọ́ Allah ilé ìta ni wọ́n kọ́ wọ́n tún wọ́n sọ pé kọ́lọ̀ ń gbà torí pé o lè mọ́ gbà á innaka anta as-sami'u al-alim ọ̀n gbọ́ wa o o sì máa o mọ́sà ìtún gbà o tó bá ṣe ìbáàdà tán ìró tó máa wá bọ̀ ìpè tí wọ́n gbà àbí wọn ò sí kíní àbí wọn ò gbà àkóbè láti al-ibadatu amruddat eléyìí oníjẹ́ kọ́ ọmọ ṣègbéraga yí pé wọ́n ti wà ní ipò kan wọ́n máa ń tara wọn gan especially àwọn sofia yẹn yí pé bó ṣe wà yẹn ti wà ní Musa wọn ni eléyìí ti wà ní mọ̀kọ́mà nábì Isa wọ́n máa ń tara wọn náà ní o alùsùn náà kan ò tó bẹ́ẹ̀ kọ́ ọmọ ṣègbéraga lérí ìbáàdà sí wọ́n ṣe láìláìlá táwọn mọ̀láyíkà ìwọ́n tọ́wọ́n màláìkà ọlọ́run gbogbo ohun tó wọ́n máa ń ṣe pátá jẹ́rù tó máa bà ọ́ nígbà tó ti mọ̀ bí wọ́n gbà àdúgbò ṣe kíní àbí wọn gbà á látara bẹ́ẹ̀ èyàn lè tẹríba fọ́lọ́n ẹlẹ́mìí sí láàrín ìlàláwò 10,000 ẹnìkan ọ̀bẹ́ ó láàrín ìlàlá tọ́lọ́run sọ yìí náà láàrín ìlàlá láàrín ìlàlá láàrín ìlàlá kí ní padà ń wí kí ní padà ń wí àfáà kí ní padà ń wí aságbárin wọn rí kí ní padà ń wí lálálálálálálálálá ní tí wọ́n ń wínú àlìjà náà jọ mọ̀ bọ̀ tí wọ́n á jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ pé títí kíní ìdí ń sọ nìyẹn kò pọ́sùlù kọ́ mọ́ bá tẹ̀síwá láìláìlàlá láìláìlàlá láìláìlàlá ẹ̀dàkù èmi gan wọ láìláìlàlá alòlùbẹ̀dẹ̀ ọlọ́mọdé padà síbẹ̀ mọ́ àwọn ti dágbére fún yóò bye bye bìdíà àrọ́mọdọ́mọ ò ní padà síbẹ̀ ọlágbára ọlọ́run àwọn sàdúrà fẹ́ yìí náà ẹ̀yìn ní lálálálá kọ́lọ̀mọba aláàkọ́bá ṣe yìí náà lójú kẹrí súnà kẹjọ kó ti tíra nabuwa muhammad sallallahu alaihi wasallam la ilaha illallah la ilaha illallah tọ́ba awúrúkú yẹn dáná yọ́mọ ah láìláìláà ò tẹ́mù mílíọ̀n lòun ṣe lọ́sẹ̀ láìláìláà tó ṣe gbogbo ẹlẹ́mà ju mẹ́wàá lọ gbogbo yòókù kíni láìláìláà lọ́sẹ̀ tọba wá sí láìláìláà ò náà láìláìláà láìláìláà láìláìláà ọwá ṣe bẹ́ẹ̀ ọwá sí tẹ́mù mílíọ̀n ó kéré nínú táwọn màláìkà ń ṣe fọlọ́ látàtàkàbàrà alàlá má jẹ́ kí ìgbéraga gùn ọ́ má wẹ̀wù ìgbéraga látara kó ń sin ọlọ́run ọbọ̀ wọ́n ti sàrà ọwọ́ ń wúrẹ́ pé bó ṣe wà yìí wọ́n lọ dáa jù láà torí àkóbè láti àìbádátú àmọ̀rò dẹ̀t tí wọ́n gbà àbí wọ́n gbà ò kúkú mà kọ́lọ̀mọ̀bà aláàkọ́mọ́sọ wa ní onígbéraga nínú àwọn tí ma ń fa ìgbéraga òun náà ni alìjàmáàn alìjàmáàn òun ni kọ́lọ̀mọ̀bà aláwò fún yàn lẹ́wà bọ́yá bọ́lọ̀ ṣe dáa àbí àwọ̀ tọ́lọ̀ ṣe kíní tọ́lọ̀ bá fún un bọ́yọ̀ ọkùnrin ni abóbìnrin ni ẹ dákun a máa ṣe gbéraga Muhammad ọlọ́run dáadáa ó fún lẹ́wà ó fún lẹ́sìn anábí ṣe gbéraga ọlọ́run ní na akramakum inda Allahi ọlọ́run bá ní ẹni tó dáa jù kìí tí fọ́tò rẹ̀ da àbí tí kọ́lọ̀ rẹ̀ da ọlọ́run bá ní ẹni yẹ kìí òun náà ẹni tó bẹ̀rù láàrin ẹ̀rẹ́ lómi ọlọ́run ọlẹ́wà lọ́kùnrin lóbìnrin àmọ́kọ̀ bẹ̀rù ọlọ́run ìgbà tó ti bẹ̀rù ọlọ́run ọ̀jẹ́ nǹkan wájú ọlọ́run kọ́dà àti àti rẹ̀ padà tún àwọn èèyàn náà ò ní jẹ́ nǹkan lójú àwọn èèyàn èèyàn yá yóò sì gbalẹ̀ wọ́n wá ní o ní ẹ̀dàkùn sí yóò níyì wọ́n ní wọ́n ní àájì ah, ayẹn ọfáyìn gan àwọn bó ṣe wà yẹn oyé oníṣìnà ni ṣe yóò fáyìn onífàyìmọ́ àpọ́nlé gbogbo aná là ń pé alápọ́nlé ni wá alápọ́nlé ni wá alápọ́nlé ni wá àá sì máa ń fẹ́ káwọn èèyàn pọ́n wálé àmọ́ wá ń gbéra wa sípò tí àìsíkí ni àtó látara ẹwà àbíbọ́lọ̀ ń ṣe dá wa láti tó máa sọ pé àwọn yẹn kán lẹ́yìn bẹ́ẹ̀ ṣerú àwọn làwọn gbọ́dọ̀ jòkó wájú ta ló sọ fún yín pé jù wọ́n lọ nínú àwọn tí máa ń fa ìgbéraga òun náà ni alimọ́sìbù kéèyàn wà nípò àwọn èèyàn sọlá yóò máa wọ àwọn èèyàn bíntín lẹ́bàá yìí bóyá kò jọba àbípò ayé nígbà mẹ́ta ipò ẹ̀sìn àníwọ́lá anábọ̀ àmọ́ ṣẹ̀ṣẹ́lá yusuf ìdáhàwò anábì ní máa ń tún bàtà rẹ̀ ṣe fúnra rẹ̀ anábì ní máa ń tún bàtà rẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ gbà yóò mú abẹ́rẹ́ àtòwú yóò sì gbọ́n bàtà rẹ̀ àwọn sàábà sí ń bẹ mọ́síláṣí bíbá ẹni tí máa ń ṣe ìgbéraga sí máa ń ṣe yẹn jẹmọ́ anábà muhammad sallallahu alaihi wasallam kana yamshi hafiya láwọn ọ̀pọ̀lọpọ̀ gbàmí wọ́n lánàbí ó kó nínú lé kò ní wọ bàtà nínú àwọn sunna mustahabba ní tí sọ̀rọ̀ yẹn òun náà nílẹ̀ kọ̀ọ̀kan kéèyàn wọ́n bọ̀ wá kò ní wọ ẹ̀ eh, súnà mustahaba ni afẹ́ na náà ṣe ọmọ ṣekọ́dà bọ́sẹ̀ méjì lọ́dún èèyàn mọ́ sí gbọ́ pé wọ́n lànàbì ní kámọ́ ní sẹ̀káàkì ayé o eh, nítorí pé alìlùbídíà bàbá sí ń sọ̀rọ̀ làwọn náà wa mí tí ò bàtà fi ra lẹ́yìn náà kò lè ní fílì kí làwọn tí ò ní bàtà bó wọn ṣe ń fílì látara ìtẹríba anábì àwọn báyìí ìyàwó rẹ̀ ṣiṣẹ́ lé ìgbéraga ò jẹ́ kí wọ́n wọ́wé dùn ọ̀wọ́n rìn ọ̀tọ́lárí ọ̀ lè gbọ́mọ lọ́wọ́ kí ìyàwó rẹ̀ kọ́ mọ́ roka ó nìkan pọ̀n kọ́ lè roka ni kó tó mọ́ fọwọ́ kan fọṣọ bẹ́ẹ̀ ó ti dàdàkú dánú lé ẹ̀dá kan máa gbọ́mọ yìí lọ́wọ́ mo fẹ́ lè bá yín kò tí ó ní pọ̀nkan kí ló gbé ìwọ̀ tó kí ń sọ èmi ọlọ́nà ẹrú lóbìnrin àwáànù ní ìdẹ̀kùn ẹnì kejì tí wọ́n mọ̀ràn yín lọ́wọ́ tẹ́jọ́ mọ̀ràn yín lọ́wọ́ lóbìnrin kì í sẹ́rú ọlọ́mọsá sọ wọn bẹ̀rù ipò ẹ̀ àtàwà nípò ìmọ̀ ajilan àwọn ajilan inú kọ́ yá àbíkọ́pẹ́ ọ́n sàpàdà kú mẹ́ tó ráwọn kan wọ́n kú mẹ́ tí wọ́n fi ṣe kíní tí wọ́n fi dé bẹ́ẹ̀ asọ́wọ́bù lè mọ̀ náà súnbìlà àlìyà gbogbo yẹn tẹ́ wà lérí àga tí àga yẹn wá ń bí ìgbéraga sí yín lára tẹ́ wọ́n wọ́n èèyàn bíntín lérí àga náà yóò sọ fún mi pé lágbájá máa bá tiẹ̀ jẹ́ yóò sì bá tiẹ̀ jẹ́ tọ́lọ́ àní màá rí kí mo lé ẹkọ́ ọ̀nàgbà yín yọ́ dẹ̀ padà lé yọ́ wọ ẹ̀sùn sí lẹ́sẹ̀ rántí pé ọlọ́run ló nípò inú tí ma ń fa ìgbéraga òun náà ni kẹsàn-án láti bá káwọn èèyàn máa rọ́gìrì tẹ̀lé yẹn lẹ́yìn bóyá ọmọ ta ni o ó ní supporters bóyá olóṣèlú ni o bóyá afá náà ni yóò wẹ̀yìn báyà ní à àwọn ìjọ mi ni tọ́ba ti dákẹ́ǹsì ẹlòmíì ni wọ́n máa sọ̀rọ̀ kìí ṣe wọ́n. wọn ò ní bọ́ wọ sàárè àwọn tí wọ́n ti ọ́ yẹ tí wọ́n ti ọ́ yẹ wọ́n padà tí ọ́ wọnú sàárè tí wọ́n ti wá tí ọwọ́ bẹ̀ wọn ò ní bọ́ wọ́ bẹ̀ ló sì jẹ́ pé èyí gbọ́dọ̀ máa ṣe gbẹ́rẹ́gá torí pé àmúléyàn lẹ́yìn ẹlòmíràn ní ẹ má wọ́rì máa pe ẹnìkan sìn wọ́n á dá sàrí àfọ̀ wàdí òfin ìjọ kejì lóòótọ́ wọ́n kan lẹ̀kùn ẹ̀ nígbé ẹ̀yin lẹ́yìn mú bàbá ẹ jáde wọ́n wà lọ lè ṣe ìyá fún un ọlọ́run lóhun ju gbogbo yín lọ wọ́lá olùkẹ́ borí yá Allahu akbar ọlọ́run bá ní wọ́lá olùkẹ́ borí yá òun fi sámá wá ti wọ́lá àrùn ọlọ́run bá ní èmi ọlọ́run nìkan èmi mo ní ìgbéraga nínú sánmà àti lérí ilẹ̀ kẹ́nìkan kọ́ mọ́ sí ìgbéraga o èmi nìkan mọ́ lẹ́tọ̀ọ́ sí kí n mọ́ sí bẹ́ẹ̀ nínú àwọn tí máa ń fa ìgbéraga òun náà ní ṣúhúrọ̀ famous kí n wà famous wọn fail, ní fame bó ṣe wáyé ìlú mọ̀ká ni kò síbi tí wọ́n tẹ̀ tí wọ́n ṣe kí ni ẹ̀kan rí ní aṣọ ńlá kẹyàn lá ni ó kó sáájò kó jẹ́jẹ́ yẹn tó bá pè nọ́mbà méjì ń sìn <laughs> nǹkan mọ̀ sí kọ́ wá máa jẹ àwọn èèyàn ń yà kọ́ máa ṣàbòsí fáwọn èèyàn yìí pé à wọ́n gbọ́rọ̀ rẹ̀ lọ́dọ̀ police station dp ò dọ́wà ní gbogbo state yìí ọ̀rẹ́ rẹ̀ ni ẹ̀mí rẹ̀ balẹ̀ lérí aburú yẹn ẹ̀mí àwọn ọlọ́kadà yẹn àwọn ọlọ́kadà yẹn wọ́n máa láwọn ọ̀gá lókè tí wọ́n bá yan tálíkà kan jẹ àwọn tí wọ́n máa lé àwọn ọlọ́kadà káàkiri yẹn tí wọ́n bá yan tálíkà kan jẹ kò sẹ́ni tí tálíkà àwọn fẹjọ́ wọn sùn lẹ́yìn ọlọ́ wọ́n lọ́wọ́ lè fẹjọ́ wọn sùn kìkan sẹ́rí ibi tí wọ́n fẹ́ tìlé fẹjọ́ wọn sùn yẹn àwọn tọ̀hún ti wọ́n ṣe kí wọ́n ti débẹ̀ dé ìgbéraga ọ̀dà ọ̀hún kọ́lọ̀mọ́sẹ̀ ìsànú wa ṣúhúrọ̀ kọ́lọ̀hún fúnyàn ní kọ́lọ̀hún fúnyàn ní gbajúmọ̀ ìkẹ́ni tọ́mọ̀ fi tún àwọn èèyàn sí tọ́mọ̀ fi tún ayé àwọn èèyàn sí gbalẹ́ta lọ́bí báyìí wọ́n máa fọ́nṣẹ́ ẹ gbalẹ́ta lọ́bí báyìí má wulẹ̀ mú lẹ́ta lọ́wọ́ ẹ ọmọ kan bọ́ ọyẹ ẹ̀fún oníṣẹ́ báyìí ìdá máa fi bóyá fi mọ́sìn sí ni ẹ̀ kéde pé ọmọ fi ṣe ka ọmọ fi ṣe gbèrágà torí ọ̀jẹ́ kankan lánàá kọ́lọ́hún tó sọ ọ́ dì ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àti gbogbo àwọn kan mi náà tọ́lọ̀ mọ́ fún yàn tí a máa torí ẹ̀sìn gbéraga ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ òní nàtàwádùá min khisalil muttaqi ó ní ẹ̀rí kéèyàn máa ṣe jẹ́jẹ́ kọ́lọ̀hún kí ọkọ máa wá ṣe jẹ́jẹ́ ọlọ́run dáwọ̀ ẹlòmífà nìkan bẹ lọ́wọ́ ẹ̀ abẹ́ nímà nígbà tí mo lọ sí Benin Republic bàbá olókan gbà wá lálejò bá a ṣe ń dé iná àlàásì lọ sí lẹ́kṣọ̀ yẹn tẹ́ bá rí bí ṣe ń ṣe tí lọ síwájú tó lọ sẹ́yìn ó ní bíyàn bá pàwọn àfáà lè talẹ̀ yóò tún pánlé ó ní gbogbo tá a ti tòjọ́ lé ayé àwọn kankan míì mọ́ lẹ́yìn àlìjẹ́nà ọlọ́run ti fún ní nǹkan jama ẹ wà á láàrin àwọn èèyàn ẹ̀ ní mọ̀ òbí kankan bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní gbogbo àwọn èèyàn tàbá fún lọ́lá fún nímà aláàfáà ní kò lè dáka rọ́ mọ́ àfá kò lè dá ìka ara rẹ̀ rọ́ mọ́ ṣé òun jẹ́ kọba yìí wọ́n hé ni ẹ̀yẹ́ wà òkú kí lọ́sẹ̀lẹ̀ ọfẹ́ bẹ̀rẹ̀ sẹ́ni ẹ̀ gbogbo àwọn àwọn ayé fàbílítì ẹ̀ẹ́dẹ́kíní ìdítọ́ ẹ̀ ẹ̀ lè lọ́dà àwọn tó bẹ̀rù ọlọ́run àfààní ìnàtàwádọ́ àmìnìkẹsọ́ lè mọ́tẹ́kì oníṣẹ́rí ká máa ṣe jẹ́jẹ́ ká máa tẹríba ó nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ọba lẹ́tì máa rí o wà bí ìtẹ́kì ìlàlìmáàlì yẹrìtẹ́kì ó ní yẹrìtẹ́kì ìlàlìmáàlì àtẹ́kì wọ́n láwọn tó bá bẹ̀rù ọlọ́run lójoojúmọ́ ọlọ́run máa gbé wọ́n mọ̀ tẹríba wa min al-ajā'ib ujibu man huwa jā'il ó ní ilu wọ́n máa ń ìtí máa ń yáyàn lẹ́nu jù òun náà ni ọ̀rọ̀ aláìmọ̀kan aláìmọ̀kan yóò mọ̀ ní àwàlá tó fi ha àwọ̀wá sáàrin láàrin ìlú ipò nǹkan lá ní kò sí wọ́n ní bó ṣe wá wà yẹn kọ̀ mọ̀ bí olórí ibú ló wọ́n padà dà àbò lórí rẹ̀ amùkàyífà yọ́kútàmù òmùrúhu àwòrúhuhu kí ní ọ̀padà gbẹ̀yìn sẹ̀mí ẹ̀ ibò ọ̀tàn sí kọmọ̀ ìyàwó ma nà wá mútàsáfì lòun àwọn mọ́rítàkì níjọ́ tí ọba kú ṣe yọ́ wà nínú àwọn tí wọ́n ẹ̀mí wọ́n àbá àwọn tí ẹ̀mí wọ́n ṣe kí ni tí ó lọ sàlẹ̀sàlẹ̀ lẹ̀ tí wọ́n lọ lè wọ́ná wọ́n nígbà tí ọmọ yẹn kí ládé tí ń ṣe kí ni tí ń gbéraga wọ́n lè kébùrí yá òun lè rọ bí náà sífà tó ń bí ìmá gbéraga yẹn wọ́n ní ìròyìn ọlọ́ni o maka sún sọ́tún bàtàjá nábùhá wọ́tẹ́kì wọ́n ní gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run kọ́yà ṣe kí ni kọ́yà jìnà sí kó jìnà sí ìgbéraga sífàtù alìmọ̀tàkábìrin wọ́n ní eléyìí ni àwọn ìròyìn àwọn tí wọ́n máa ń gbéraga bá a ṣe ń ṣàlàyé pa gbéraga látàárọ̀ ẹlòmíràn ní à ah, òun mọ̀ bóun wà ń bẹ́ bóun ò sí bẹ́ẹ̀ wọ́n ní àwọn tá a fẹ́ sọ yìí téèyàn bá ti ń rí lára ẹ̀ ipe ìwà tó wọ́n nìyẹn àbáwọn yẹn ń pè sákèsí pé à ah, nǹkan báyìí tẹ̀ ń ṣe tẹ̀ ń ṣe yìí ìwà gbéraga ni o wọ́n ní kọ́ńtọ̀ òun kó tètè pẹ́rẹ́ padà o kọjọ́ tó lọ alákọ̀ọ́kọ́ azọ́nù bíi annahu afdolun nas gbogbo ìdọ́tí ìbá ti gbà pé mo dájú ẹni kejì mi lọ sọmọ pé dídá yẹn ilé ayé nìkan tí wọ́n wọ̀n ọlọ́run ọba aláàní wọ̀n àti àwọn mọ̀láíkà àbí àwọn mọ̀láíkà ń kọ́lẹ̀ ìpè èèyàn dáadáa ni ọlọ́run ọba mọ̀ pé èèyàn dáadáa ni òun gan ó lè má mà ìpè òun tóbi tó bá ń lọ́dọ̀ ọlọ́run bá a ti tóbi lọ́dọ̀ ọlọ́run bá a ti tóbi tó lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ńtọ́ bá ṣe wá yẹ pẹrẹ tó lọ́dọ̀ ọlọ́run ṣe tó mọ̀ wọn lálákọ̀ọ́kọ́ ìwà onígbèraga òun ni kéèyàn ọmọ gbà pé òun ju ẹnì kejì ẹ lọ tọ́ọ̀ bá ti ń gbére sípò wípé ah, bó ṣe wà yẹn mo jù lọ àwọn abẹ́rẹ́ pé bó ló ṣe mà tàmọ́mítà wo ni wọ́n fi ń ṣe kíni ni wọ́n fi wọ́n tó jẹ́ pé nínú àwọn ìròyìn àwọn sálàmù sálẹ̀ òun náà ni pé wọ́n ní gbogbo èèyàn tí wọ́n bá ti rí wọ́n máa ń gbà pé wọ́n du àwọn lọ́lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ìwà àwọn sálàfù sálẹ̀ wọn èyí gbàgbọ́ àwọn ju ẹlòmíì lọ wọn lẹ́yìn tí wọ́n ti gbà lẹ́mí rẹ̀ torí pé a bèrè pé ta ló sọ fún ọ báwo ló ṣe mà alákọ̀ọ́kọ́ náà àwọn ìwà tá a mọ̀ fi ń gbéraga ni ọlọ́run wà láti sọ kú àǹfùsẹ̀kùn ọlọ́run ni ẹ má máa fọra yín mà ó wà àlámù bímọ ní takọ́ ẹni páyọ̀ ọlọ́run ọba láàrin jùlọ òun nìkan lòún máa o bóò ló ṣe pé ìwọ́jú lágbájá lọ nínú wìláyà ṣé wọ́n fi ìbẹ̀rù ọlọ́wọ́n bá rẹ̀ hàn ọ́ ìbẹ̀rù ọlọ́wọ́n bá tiẹ̀ gangan tó lọ bẹ̀rù ọlọ́wọ́n bá gan-an ṣé wọ́n fi hàn ọ́ pé ojú tẹlomi lọ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni bátọ̀rọ̀ làhàkì ọ̀gámùtù nas bátọ̀rọ̀ làhàkì kọ́ máa bá yàn sòdodo ọ̀rọ̀ kéèyàn má gbọ́ kó ó sì rántí ó sì bá lọ ó ti nígbèlága wọ̀gámtù nas kọ́ ọmọ fojú yẹpẹrẹ àwọn èèyàn wípé kọ́dà ìlòmí ò lè sálámà sí àwọn ìlòmí ó pé òun sì á sálámà sí òun jù wọn lọ́nà kọ́ ọmọ fojú yẹpẹrẹ àwọn èèyàn bóyá nu ẹbí bóyá ọ̀rẹ́ bóyá ládùúgbò kọ́ ọmọ kíyàn lọ́kàn wọn lọ́tẹ̀ aláwọn ọlọ́rẹ́ kan kéwọn wọ́n ní tọ́ba tí mo dúró yẹpẹrẹ àwọn èèyàn ó ti lámì ìgbéraga láà anábì lọ sọ bẹ́ẹ̀ alikibiru bàtọ̀rọ̀ hakí wàgámùtù nàás ẹlẹ́ẹ̀kẹ́rin àtàrọ́fọ̀ ó àmùjálẹ̀ sátìlẹ̀ fọkàrà kéèyàn ọmọ máa fẹ́ jòkó sí àwọn tálíkà tẹ́bárí àwọn olówó tó bẹ̀rù ọlọ́run àrin àwọn tálíkà lẹ́jẹ̀ máa bá wọn wọ́n ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ olówó wọ́n tún ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ tálíkà tẹ́bárí àfà tó bẹ̀rù ọlọ́run ẹ máa bá láàrin àwọn ni kìí sí láàrin àwọn olówó lẹ́jẹ̀ máa bá wọ́n ní àpẹẹrẹ òun náà ni pé kéèyàn mọ̀ máa fẹ́ jòkó táwọn tí ọba ní owó ni ò ní ó lé ní nǹkan míì tí wò níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni tàṣọ ọrù alhadi káma báyọ̀ sọ̀rọ̀ kéèyàn ó yí ẹ̀gbẹ́ sí ibòmíì bí ìgbà tó jẹ́ pé òun kà ń bá sọ̀rọ̀ gbé ẹ bá sọ̀rọ̀ yín dálẹ̀ ìgbéraga ni àbí kéèyàn máa rìn kọ́ máa sakọ lérí ilẹ̀ kọ́ wọṣọ ọlọ́wọ́n bá ní wọlé àtọ́ sàíri haddakali náà ọlọ́wọ́n bá ní mọ́mà yí hadu rẹ̀ had òní mọ́mà yí kú ẹlẹ́gbẹ̀ẹ́ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ <laughs> ìtumọ̀ ẹni pé máa sọ̀rọ̀ yín lọ yorùbá náà ní ojúlọ̀rọ̀ ṣe kíni ojúlọ̀rọ̀ wà wọlé àtọ́ mùsùlùmí ardi maraha wọ́n sì máa yan lérí ilẹ̀ inna allaha ọlọ́wọ́n bá wa la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́n fẹ́ràn onígbèraga kò sì fẹ́ràn àwọn tán sí fáàrí فخور، fàárí فخور. سورة لقمان آية eighteen lọ́wọ́ ẹlẹ́kẹfà man la ya'tadhiru anil khata gbogbo ẹni tí ì bá gbà kó òun ṣe mistake ó ti sọ̀rọ̀ sọ kò sẹ́ni tí ò lè sọ sọ ní tó ní kó ṣe kí ni kó ṣàtúnṣe ọ̀rọ̀ rẹ̀ kọ́ wá máa tún máa wá máa wá àwọn àwáwí àwáwí àwáwí tí wọ́n náà máa pẹ́ àwáwí rẹ̀ ò nítumọ̀ ìgbéraga nìyẹn tó bá ṣe ìyàwó rẹ sọ fún ìyàwó rẹ kọ́mọ́bìnú tó bá ṣe é tó sọ pé sọ́rì onígbéraga ni ọ́ wọ́n bá jáde láyé ọwọ́ ọ̀nà kó tó wà jẹ́ náà tọ́lọ́mọ̀ bá fẹ́ jẹun tọ́lá anábìnrin èèyàn gbọ́dọ̀ gbé anábìnrin èèyàn gbọ́dọ̀ gbé ìgbéraga yẹn èèyàn gbọ́dọ̀ gbé dọ́rùn ìbá àmọ́ tíntín báyìí mo sì ìyàwó tí ìyàwó bá ṣe ọkọ rẹ̀ ó ní kọ́mọ̀ bínú ó lè bẹ́ẹ̀ ọkàn ní kúnlẹ̀ ni àwọn àbá náà ìbá wọn ní ọyá lọ lè kúnlẹ̀ fún wọn kúnlẹ̀ o ọlọ́run nìkan là ń kúnlẹ̀ fún ó jò kó tì náà ni oyé ọmọ bẹ́ẹ̀ pé kò fẹ́rí jọ gbogbo ẹni tí èyí bá ṣe sọ́rì tó sì mọ̀ pé òun ti jẹ̀bi onígbèraga ni ẹlẹ́ẹ̀keje gbogbo ẹni tí èyí sálámọ̀ sáwọn ọ̀lẹ onígbèraga ni kèé àwọn ọmọṣẹ́ ẹ̀ yóò kàn kọjá láàrin wọn òun ní ọmọ retí pé kí wọ́n ní ẹ̀sà good morning why can't you greet them tí ló dé ní òòlè kí wọn ẹgbẹ̀lẹ́ o kárọ̀ how are you sir àwọn tó bá jẹ́ ní rere even bàbá tó jẹ́ aṣọ géètì tó jẹ́ ọmọṣẹ́ yọ eh, md ó kì í láàárọ̀ ẹ káàárọ̀ sà àwọn fámìlì ń kọ́ sà sà sà òun ní sì fún olówó oúnjẹ àwọn ẹni rere làwọn yẹn yọ lọ sókè ni yọ mọ̀ lẹ́sí kálukú wá kí wọn káàárọ̀ àtẹ́gbẹ́ bàbẹ́ ẹ̀ àwọn ọmọ ọ̀dọ̀ kò ní kí wọn àfi tó bá kí ẹ̀ salamu alaikum salamu alaikum ló kí gbogbo wọn láàárọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ìyàtọ́mìdà aládàká ìwà akìlìhì wọ́n ni wọ̀yẹ́sẹ̀rẹ̀ a nídìí àdúwà mọ́ mi bá sàdúwà fún wa ó ti ọkàn sàdúwà fún rẹ̀ a ní bùkátà sàdúwà gbogbo tó yẹ máa ń béèrè lọ́sí fún wa ó tó wọn wá sàdúwà mọ́ ọlọ́run ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá ní ẹ máa pè mí ìdá yín lóhùn inna alladhina yastakbiruna an ibadati ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ń ṣègbéraga kúrò níbi àdúrà tí wọ́n jòkó àdúrà mọ́ wọn ò béèrè nǹkan lọ́wọ́ ọlọ́mọ àbọ̀ béèrè béèrè ọlọ́run tètè fún ọ ọwá ló dìde lóru mọ́ oṣù kẹjọ ni ọdún kan sáà tún béèrè ní anábì Ibrahim ọmọ yọdún tó fi béèrè ọmọ kọlọ tó fún lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run fún mi lọ́mọ ó sì wí ní jojoojúmọ́ títí lẹ́yìn bíi seventy years ọlọ́run tó fún lọ́mọ kọ̀dà síjọ́ kan ẹ̀kọ́ mọ́ bìí ọlọ́run tó lóun mọ́ tító bìí ọlọ́run ó sì mọ̀ pé àdúrà padà sí kí ni àdúrà padà gbà ẹ̀yin gbọ́dọ̀ fàdúrà lẹ́ o ọlọ́run wá ní gbogbo àwọn tó bá sì gbéraga tí wọ́n sàdúrà mọ́ sàyẹ́dì kòlúna jahannama dáàkiri wọ́n bọ̀ wá wọnúna jahannama ni o látara ìsàdúrà kíyàn má sàdúrà ìmọ̀ múyàn wọná ọmọ béèrè gbogbo tó bá ti fẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹsàn ó bùrù kí èèyàn máa fẹ́ káwọn èèyàn máa dìde fóun tó bá ti dé ẹni tí bá sì dìde òun tó òun ti ṣẹ́ àwọn èèyàn dìde àbí àwọn kan wá jòkó àwọn ni ẹ̀yin ò rí mi àbí ṣe ṣe gbórí yín burú kọ́lá kò sínú ṣẹ̀ríà káàfọ́ ọmọ rò pé àwọn jàmá gbọ́dọ̀ dìde fóun mọ́ bá dé mọ́sálásí odóde oyé wọ́n wá ń dìde fún ọ fúnra rẹ̀ lọ́mọ sí ẹ̀dùkú ẹ̀dùkú ẹ̀dùkú ẹ̀dùkú ẹ̀dùkú ẹ̀dùkú anábìnrin mọ́ni àhábà ayé ẹ̀dàmà sára aláhùn kìyàmà gbogbo èèyàn tí wọ́n bá ń wù lẹ́mí káwọn èèyàn máa dìde fún tọ́ba ti dé fálí ẹ̀tẹ̀ bá wà màkà àdà òmìnà náà rẹ̀ anábìnrin kó sì tú sí àga tí ó jòkó sí nínú náà lọ́wọ́ yọ̀wọ̀ náà bóò ni wọ́n ṣe jẹ́ tí fi máa nàró hàn wa qumu lillahi qanitin ọlọ́run ẹ̀ dìde fẹ́mi ọlọ́run ẹ̀sán Allahu akbar aláàlú ni àbẹ̀lẹ̀ ọ̀gọ́lọ̀ mọ́sá ìsàlókún wa gbọ́ yẹ wa o tó máa dìde fún ọ ní ká kí ni wọ́n sọ kí lọ́ ó ní kí wọ́n ṣe kí ni wọ́n jòkó sílẹ̀ àmọ́kọ́ máa bínú bí ọkúra igbe àwọn tó wà ń digi yẹn bí mo ṣe ń wọlé wọn ọ̀nà wọ́n kàn kí mi lọ́ọ̀kan wọn ní gba sálárì ìwà gbéraga ni o ká máa yẹn sí yẹyẹ igbe ọmọ ya bẹ́ẹ̀ bá lémi lémi ẹ̀ lè bá mi o bẹ́yìn ṣe wáyé ẹ̀ bọ́ọ̀ká ìwé ayé tán ó lè tó mi ní ma wọn fàwọn èèyàn sí yẹ̀yẹ́ bí kí lọ fẹ́ dáa lọ fẹ́ jẹ́ gan ní ma fàwọn èèyàn sí yẹ̀yẹ́ ọ wà nínú gbéraga torí ìdọ́lọ́ ń fún ọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ọlọ́run ló fún ọ kìí sagbára rẹ̀ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá òun náà ni ìsìbáàlù fìyà kéèyàn máa faṣọ wọlẹ̀ especially tó bá jọkùnrin sọ̀rọ̀pá jẹ̀lẹ̀báàbù obìnrin wọ́n ní o lè máa kanlẹ̀ tó tó àdísì wà fáwọn Ummu Salama lọ sọ fún pé aṣọ wa ìtì bu gìgìrísẹ́ o ànábì ní ẹtújọ́ balẹ̀ sí o <laughs> tó bá ti balẹ̀ sí lẹ́yìn gìgìrísẹ́ kí náà mọ́ sí yọ́ máa kanlẹ̀ tó tó ànábì ní tìyín nìyẹn ẹ ráwọn ọkùnrin ojúgun laṣọ tí wọ́n ti bẹ̀rẹ̀ israel muslim ìlànà sí sáàkì aṣọ mùsùlùmí ojúgun ní máa ń dé àdísí wà lérí ẹ̀ àti jàlábíà àtàgbádà rẹ̀ àti gbogbo tó ní pátá ojúgun ní òde ṣòkòtò Michael Johnson ó dé kókó ẹsẹ̀ tí mo ló dé jàmọ́ ọkọ̀ jẹ́ ojúgun ní àmì eléyìí léèsì àbọ̀rán gíní kọ́ wá ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá ní a ẹ̀sẹ̀kẹsẹ̀ dẹ́yìn nígbà wáyé tó bó ṣe rí ojú tóun fi wò ojú àìmọ̀kan ni ẹni tó bá ka àdísì tó máa kà yìí tóun bá ń rí ojú kí náà wọ́n fi wò díẹ̀ ojú mà fi a mashallah ọmọ mi barakallahu fi níbi tó dúró sí yẹn bó ṣe ẹkọ wà nìyẹn inú ìyàwó ọmọdún tó bá fojú ẹ̀sìn wò àwọn tí ò bá jẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀ ń dojú ti mi o ẹ̀ ń dojú ti mi o wọ́n ń dojú ti olódò akéwúmọ́lò lódò wọ́n láti lẹ́bí sọ̀rọ̀ òtún sọ̀rọ̀ tó bá kọjá ojúgun sísàlẹ̀ kò tí ìború tó bá dé kókósẹ̀ kò tí ìború tó bá kọjá kókósẹ̀ wàhálà ti dé fọkùnrin anabi ni ma asfala minal ka'abaini ka'abaini ni kókó ẹsẹ̀ méjèèjì minal izari fafin náà ní tẹ́ bá wọ̀ ẹ̀yàn ọkùnrin tẹ́ bá ti kọjá kókó sísàlẹ̀ anabi ni ẹwọ̀ ẹ̀kọ́ tẹ́ wà lìjẹ́nà àwa tajúbìnrin láàmà fà wọn kọ́ wa láàmà kọ́ wọn kákèsí kó tó darí lé ó kó sókòtò lọ sí ọ̀dà wọn télọ̀ <laughs> ọba gẹ̀ẹ́sì sáìsì kankan náà kó tó dé ó ti ṣe bẹ̀ tó ṣe kí ni ọbẹ̀ tó dùn ó ti jẹun tó ńlá kó tàbá yìí ó wá béèrè pé dákun jẹ dájẹ ìdá ló fún wa wọ́n ní ọlọ́ọ̀ni torí kí láti bẹ̀ láyé nítorí Islam kí náà ń pè ní Islam alukọ́dà àdìsí a ní mo ti fún yín o bá ṣe kí ni ẹ̀mẹ́ bá wọná bàbá tó tó máa bọ́ ọmọ ìjà má tẹ̀lé mi o má tẹ̀lé lè tẹ̀lé máa yẹn o àìmàkan ní kọ́lọ̀ sọ wa mẹ́ o anábì ni ọlọ́run ní ṣíjú wo àwọn kan jọ́ kìyàmà torí pé wọ́n sì gbéraga pẹ̀lú aṣọ la yanzurullahu yawmal kìyàmà ila man jarra thawbahu minal khuyala gbogbo ẹtí máa ń wọ́n sọ ọ́lẹ̀ lọ́kùnrin ọ̀dá gbádáwé àwọn wọlé ọ̀dá góòlù sọ́run gbogbo ẹ̀hẹ́ gbogbo àwọn mẹ́sàn máa ń sàwọn aláìmọ̀kan yẹn wọ́n ní alákọ̀ọ́kọ́ sarafallahu qalba ọlọ́wọ́n bá dáa yọ bọ́ ọkàn rẹ̀ jẹ́ nígbà tó ń ṣe gbẹ̀rẹ̀gà ọlọ́wọ́n bọ́ ọkàn rẹ̀ jẹ́ ọkàn rẹ̀ ó dúdú kò ní kò ní gba ọ̀rọ̀ ọlọ́run wọlé má yóò resist kíní ọ̀rọ̀ ọlọ́run onígbèrágà igbó wà sí bẹ́ẹ̀ náà lálẹ́kọ̀dọ̀lá òníwá sẹ́rí ìtọ́fà tọ́lọ́run bá aláà tí ò fi darí rẹ̀ lọ́bi tó ti gbọ́rọ̀ ọlọ́run òun náà ni pé onígbèrágà ni ó ní kí ni wọ́n fẹ́ sọ fún òun kí làwọn ò ti kà kí làwọn ò ti gbọ́ ó wà sí òun làwọn ò ti gbọ́ rí kò ti sí mìíràn ṣe máa jòkó gbọ́ àlùkọ̀rán tàbá ń tún fátíà bó ṣe gbajúmọ̀ tó yẹ tàbá ń tún alẹ́ tún fóṣù kan fátíà nìkan lásìmọ̀ tún tẹ́yìn bá ti rí pé ọkàn òun ó ti ó ti ń kò níbi àyà ọlọ́run àlùkọ̀rán àkọ́kọ́ ìyàtọ̀ ọlọ́run fi jẹ́ nìyẹn ọlọ́run bá ní sa asòrìfò sa asòrìfò àni ayati alladhina yatakabbaruna fil ard ọlọ́run ní gbogbo àwọn tẹ́sí ìgbéraga lérí ilẹ̀ èmi ọlọ́run yín bẹ́ẹ̀ yẹn wọn kọ àyà ọ̀rọ̀ wa la yu'minu biha ọlọ́wọ́n bá ní wọn ò ní gbàgbọ́ ìyàtà kan fi jẹ wọ́n nìyẹn wọ́n ní sí ní táàfà yẹn sọ sósì ríìlì ọlọ́run láwọn aládìí ọkàn ẹ̀ nígbà tó ti ṣe gbẹ̀dàgà wa in yaraw sabila rushdi la yattakhidhu sabila gbogbo àwọn ọ̀nà tí tọ́yẹ ká gáìdì ẹ̀ àwọn nǹkan tọ́yẹ ká kàkà máa tọ́sọ́nà tọ́sọ́nà ọlọ́lá ní tọ́sọ́nà mọ̀ torí ó ti gbẹ́wò gbẹ́lága wọ̀ àwọn èèyàn ẹni sì gbẹ́lága ẹni tí ń sì gbẹ́lága sáwọn èèyàn gan sáyà sí ẹni tẹ́ ẹni kọ́ wá pẹ̀lú fún sẹ́ tí mo lè pe irúsẹ́ wọn torí kìí ṣe gbogbo sẹ́ lòun léṣe o aláwọ̀ alábẹ́ bá ti ń sì gbẹ́lága ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú mo ní lójú tu ayé ẹ̀ mọ́ lẹ́yìn náà na máa sí ọlọ́run innahu la yuhibbul mustakbirin àyà Qur'an ọlọ́run làwọn tó máa ń ṣe gbéraga bá ní o àpẹẹrẹ fi nas ọba gbogbo tó wà ní kò ní padà jẹ́ kankan mọ́ olówó ń wọ́n àfi owó ẹ̀ nígbà tí wọ́n ní tọ́bádégbò owó ẹ̀ lọ́bá kú oyé káwọn oṣù máa kú lébi ṣé àbùkù tí <laughs> wọ́n wó wọn ní gbé bùkátà kan wádọ̀ rẹ mọ́ tí mọ̀ pé bọ́ bá ṣe náà ìgbéraga lọ́mọ ṣe kí ni lọ́mọ ti sáwọn wọn pọ̀ ti pẹ̀lú owó rẹ ọkàn mọ̀ wọn ni wọ́n ti ń ṣe ìyàwó wọn náà kó wọn ni wọ́n ti ń ṣe nǹkan dáadáa nínú ayé wọn nínú ẹbí wọn ní pé ọmọ <laughs> owó yẹn padà wá dìtì ju ó tẹ́ kọ́ ọmọ náà pẹ̀lú yìí látara gbéraga èèyàn dèèyàn bí ń tán ẹni rí ó ní ẹfọ́ nígbéraga ó ní onye ní gbèrágá lẹ̀ ó ní bí ṣe ń wọ àwọn èèyàn bẹ́ntín bẹ́ẹ̀ làwọn èèyàn máa wò náà bẹ́ntín ó ní àpèjúwe rẹ̀ ó gẹ́gẹ́ bí alimutakabiru onígbèrágá kasọ́ìdí fọ́kọ̀lì tó gun òkè lọ ó wà lókè yàrá nasa ṣèkára yọ́ máa fojú bẹ́ntín wọ àwọn èèyàn lẹ̀ ife ẹ̀rí ẹ̀jẹ̀ kankan èmi mo ṣe kiri mo tóbi jù ẹ gbogbo yín ṣe wíwìnwín ní ilẹ̀ yọmọ fojú bí tí wọ́n àwọn èèyàn wọ̀yàrá ònàwó saghira àwọn tí wọ́n ń bẹ ní sàlẹ̀ bóòlù àwọn náà wọ́n náà lókè bí tí gbéṣẹ́ òjò báyìí náà lọ ọlọ́run kọ́mọ̀ sí wá ní onígbèrágá o ọlọ́run gbé dìde gbàlẹ̀ kìyàmọ̀ ẹni tí gbowó èlé wọ́n ní òun dìde bí wèrè àbí àhẹ́ntọ́lọ tó wù kú sí mọ́kà yóò dìde yọmọ̀ sí làbáyíkà láhùnmá làbáyíkà wọ́n tó bá dijọ́ àlùkìyàmá wọ́n ní gbogbo onígbèraga ọlọ́run sọ wọ́n di kòkòrò kan tí wọ́n ń pè ní èèrà anábìnrin yóò ṣàtò mutakabirun á gbé àwọn dìde nínú sàárè yọmọ àlùkìyàmá èèyàn náà ni wọ́n o àmọ́ wọ́n dàbí wọ́n kéré bí kíní bí èèrà àmùsáàlà zor ọlọ́run á wọn dìde wọn ò ní ju dèdè èèrà lọ ìjà lọ àwọn yọmọ àtẹ̀wọ́n mọ́lẹ̀ wọn ò sì ní kú àwọn yóò máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n sì ní kú wọ́n sì máa pariwo ibi ẹnìkan ti ní pé ah kí ló dé ní pariwo yóò tún kó sẹ́sẹ̀ lómi látara ìgbéraga tí wọ́n ṣe nílé ayé ọlọ́wọ́n padà sọ fún wọn pé òun ní ọbọ onígbéraga ẹ̀yọ́ máa yá wa ẹ̀dákun tuntun ọlọ́wọ́n bá wa ẹ̀dẹ́ ká fi ìgbéraga lẹ̀ o ọlọ́wọ́n bá aláwo ní kí ládùkúlù abwaba jahannam ọlọ́wọ́n fàbí samasi wàlì mútàkàbìrì ọlọ́run bá ní a ah, ibi tí àwọn onígbèraga padà wá darí sí yìí ó burú jáì àyà Qur'an ìlàj àtàkàbùr ẹni tí ó ẹni títí ń ṣe tọ́fẹ́ túbá kí ni solution kí láwọn nǹkan tí a tara bọ̀ táàfin ṣe gbèraga mọ́ alákọ̀ọ́kọ́ àtàfàkùrù bí kéèyàn máa ronú nípa títóbi ọlọ́run kọ́ wa mọ̀ pé ọlọ́run ọba o kì í sọ bá tí ì máa bá kẹgbẹ́ o tọ́wọ́ ti mọ̀ bí tó ń ronú pa ọlọ́run ò ní ṣe gbéraga tó sì mọ̀ pé kò sígbà tí ò lẹ́hàn lè mà tó sì gbà pé ẹni bá bọ́ lọ́wọ́ bá alákẹ́gbẹ́ níbi ìbá bá a ṣe orogún níbi ìgbéraga ọlọ́run padà hàlákà rẹ̀ wọ́n ní tó bá ti mọ̀ bẹ́ẹ̀ ọmọ sí jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì àtàfàkùrù fi aslihi ọmọ ronú sí ìpìlẹ̀ rẹ̀ kí ni ìpìlẹ̀ rẹ̀ òun náà ni eh, àtọ̀ àtọ̀ ó dẹ̀ jẹ ẹ̀jẹ̀ di bá sẹ́ran nínú bá sẹ́ran láti ń yọjú àtẹ̀sà tọwọ́ tọ́wọ́ padà yá kí náà padà tó ṣẹlẹ̀ jẹmọ́ wọ́n padà tó wá di òkú tí ó máa rùn wọ́n máa wò pé ṣé àtọ̀ tí yé nílá tá a máa ń fọ̀nù tó tún padà tún di jífà òkú tí ó máa rùn sóun ní ó máa wá sí ìgbéraga ọ̀kan náà àwọn ẹni ó ní máa bá lù mọ́ ní awọ́lòhó notifa ó ní ẹni tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ rẹ̀ àtọ̀ ni kí lọ́ kọ ìlú tí ń ṣe gbèlàgà wọ̀ jífà tún àkèrè ó ní lọ́pàdà di jífà nígbẹ̀yìn yẹ̀fù kọrù kí ló dé tí ń ṣe fáàrí tọ́jẹ́ pé wọ́n gbé sínú ilé báyìí kálukú ọmọ pé inú yàrá tọ́wà ní wọ́n mọ̀ náwọ́ sí oníléwọ́bẹ̀ wọ́n ní ẹ̀dàkùn ẹ̀ tètè gbé ẹ̀ gbogbo ẹni tó bá ti rí gbàgbọ́ ojú ọlọ lọ́dọ̀ ọlọ gbogbo ẹni tó bá ti rí gbàgbọ́ ojú ọlọ lọ́dọ̀ ọlọ olùwà rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ ó sì lè máa rí bẹ́ẹ̀ tí o bá ti gbà bẹ́ẹ̀ ò ní sì gbẹ̀dàgà lélẹ̀ ìpé ẹni tí mo fẹ́ yàn yìí bóyá wò lé ọlọ́ni o bàbá agitimọ́ ni ẹ tí ìfún sálárì yìí bóyá àwọn tí máa ń sọ̀rọ̀ tí máa ń sẹ wọ́n ju ọlọ́ni o <laughs> eh, arábìnrin yìí tí yàn jẹ nínú lẹ́yìn eh, bóyá ọlọ́wọ́n bá aláà ń tijú rẹ̀ bóyá ń tijú rẹ̀ mọ́mílá ni o ní ma gbé rẹ̀ sípò pé eh, àwọn èèyàn jù ọ lọ lẹ́yìn náà alkhawfu min jalalillah wọ́n ní kọ́ ọmọ páyà àrà tọ́lọ̀ ma ń dá lérí ẹrú ẹ̀ eh, ọlọ́run a máa ń gbìyàn ga a sì máa sọ̀yàn kalẹ̀ ọlọ́run a máa fúnyàn a sì máa gbà lọ́wọ́ yàn tó bá ti ń rò ó gbéraga ẹlòmí kéwú ń gbọ́ padà yá kò mọ kankan mọ́ ẹlòmí lówó ń gbọ́ padà yá kò ní kankan mọ́ ẹlòmí ọjẹ́ ẹni tí àwọn èèyàn mọ̀ láàrin ìlú nípadà lẹ́yìn náà kọmọ rántí ipé àkóbìláti àmàl àwọn sẹ́ẹ̀rẹ́ tàṣẹ̀ṣẹ̀ yìí náà tàà torí ẹ̀sì gbẹ̀rẹ̀gà yìí ìjẹ́ wọ́n gbà lọ́wọ́ wa àbí wọ́n gbà ọmọ ma kára rẹ̀ sípò pé ọmọ bó ṣe níwájú ọlọ́run àtàwọn ẹ̀ṣẹ̀ tó ṣe síwájú ọlọ́run agúnfẹ́dá dòdò náà wo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣe láti jọyìn sọ́lọ́run ti fẹ́ríjì àbọ́lọ́wọ̀n fẹ́ríjì agbọ́lọ́wọ̀n bá látara bẹ́ẹ̀ àwọn ilé yóò jẹ́ kí èèyàn máa tẹríba fọ́lọ̀ lẹ́yìn náà kí èèyàn máa ti kú kí n sì máa láti wá kú tán gbogbo erékeré kára yóò padà lọ lọ́tọ̀ọ̀tọ̀ nínú sàárè ìyàwó Aisha onítàtà kárí àkhírà oní ẹ̀ máa rántí ìgbẹ̀yìn ẹ̀ máa rántí ìjọ kú ẹ̀ máa rántí sàárè yẹ̀lí inú bíi kálùbù ó ní ọkàn yóò máa rọ̀ ọkàn yóò máa rọ̀ kọkàn rò ìgbé lágbájá tó lóun fẹ́ hàn yín lé mà tó ní òun kó ba yín lọ́la ọlọ́mọ kú lẹ́yìn magrebi ẹ máa ronú ara ọlọ́run mọ̀nà ti kú látara bẹ́ẹ̀ èèyàn sì jẹ́jẹ́ ọlọ́run bá nìkan lọ́ba tí yóò ní ìgbéraga o wọ́n láwọn olè kébùrú ya òfin sọ́mọ́ wá ti wà lọ́rùn ọlọ́run ní òun nìkan lòun lè ṣe ìgbéraga lókè lérí ilẹ̀ náà ẹnìkan kan gbọ́dọ̀ ṣe o òun náà lòun lẹ́tọ̀ọ́ kó wọ́n ṣe ìgbéraga lérí ilẹ̀ ẹ̀ ló fi náà àwọn òròyìn ọlọ́run pé mùtàkábìrì wà ń bẹ̀ nínú àwọn orúkọ ọlọ́run tó jẹ́ pé náà orúkọ ọlọ́run ọba àlùmọ̀tàkábírù wà ń bẹ̀ ọba onígbèrágà kì í ṣe láì fífọ́ lọ́n torí òun lọ́wà nípò bẹ́ẹ̀ torí ojú gbogbo nǹkan lọ kò sí tó tó ọlọ́run àmọ́ wọ́n ta jẹ́dá ká máa jẹ jẹ́ ká sì fi ìgbéraga ká fi ròyìn ara wa ká sì máa jẹ́ kó wà nínú wa wa ká lè pàdé ọlọ́run dáadáa ẹni bá sì ti ń tẹríba ọlọ́run gbéga kọmọjà tẹ́ lọ́dọ̀ àwọn èèyàn náà ọlọ́run bá aláà kó gbé wa ga nínú ọlọ́run gbé wa ga níta já máa ríra wa ní kékeré dáwọn èèyàn máa rí wa ní títóbi mọ́jà máa ríra wa ní tóbi káwọn èèyàn máa rí wa ní kékeré ọlọ́run bá aláà kó sálólè bẹ̀rẹ̀ ọlọ́run subhanakallahumma wa bihamdika ashhadu an ilaha illa anta أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا وَإِن يَرَوْا سَبِيلَ الْغَيِّ يَتَّخِذُوهُ سَبِيلًا